إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى ترى الصلاة فوان أبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوج لري إذن لك ولتن القرآن الكريم لتن سورة الصاج آية 41 أعوذ بالله من الشيطان الرجيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مكتفل بارد وشراب ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lẹ́yìngbà tí ó parí ìtàn anábi Sulaiman bákaná anábi Dawud alayhi wassalatu wassalam bí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala bó ṣe kẹwọn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òtúnwà ń pa ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ń pa aláṣẹ oníwàlùkúrò abdana ayyuba ọlọ́wọ́ bá ní rántí ẹrù wa tí orúkọ rẹ̀ ń jẹ́ ayyuba ìdínádà rabbahu nígbàtí ó képe olúwa rẹ̀ أني مسني الشيطان بنصب وعذاب ìpèrè olúwa mi ò ṣọ̀ìkan ó fi ìnira ìbànújẹ́ ọkàn bákanáà ìyára ó fi kàmí orúkọ gbèrò jẹ́ríkì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìgbà tí ó fẹ́ jẹ́ pé rẹ̀ tí ọlọ́run bá fẹ́ kó yọ níbi àdáwò tó kàn ọlọ́run bá wá pa aláṣẹ pé orúkọ gbére ẹsẹ̀ gbé kó finalẹ̀ hádà mọ̀kàtàlùn bàárí ló wọ́n ìgbà tí ọlọ́run bá ní omi ọlọ́run bá subhanahu wa ta'ala ní kó fi muktasal baridun omi tí wẹ̀ tójú omi tí ó tutù bákanáà wà ṣọ́rọ́bù in tó lẹ́tún mú ní mú ń bẹ̀ ilé ìlú tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó pa anábìrẹ̀ Ayyub alayhi salatu tó pa aláṣẹ kò sọ dítéèlì nípa ìgbésí ayé anábì Ayúbù fún wa bó ti ẹ̀ jẹ́ pé àwọn ìwé ìtàn wọ́n sọ oríṣiríṣi ṣùgbọ́n ní ṣókí ọlọ́mọba subhanahu wa ta'ala ó dá ní ẹrú kan tí ọlọ́mọba tó fún ní owó bẹ́ẹ̀ ló fún ní ọrọ̀ ó tún jíǹkì rẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó pọ̀ bákan náà ìyàwó tó jẹ́ ìyàwó dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala a máa fi àdáwò kan ẹrú rẹ̀ ní ọ̀nà tí ó bá gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́wọ́ sọ nínú al-Qur'an al-Karim قل ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون ọlọ́ni àdáyínwó bishọ́nà pẹ̀lú nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí wọlkọ́ìlì àádẹ́tún tẹ́ yíó pẹ̀lú tẹ́ nífẹ̀ẹ́ sí àáwò bẹ́ẹ̀ ṣe lòó ṣe yáyọ ọ̀pọ̀rá ní ṣe ṣe ṣekúṣe pẹ̀lú fitna ọlọ́wọ́ bá ní eléyìí afẹ́fì fàtánà yìí láti lè jẹ́ kí ọkàn sáwọn èèyàn bóò ní ẹ̀ẹ́ ṣe react àbí relate pẹ̀lú nǹkan tí a bá fi kàn yín bí a nǹkan tẹ́ ẹ̀fẹ́ ní àbí nǹkan tẹ́ ẹ̀fẹ́ ń tẹ́ ẹ̀fẹ́ bó rẹ̀ ṣe fẹ́ ṣe ṣé ẹ̀yà ẹrú tí ò ní mú orí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó mọ sọ̀sọ́kúsọ ń pọ̀ ọlọ́wọ́n nítorí kí a fi àwọn nǹkan tẹ́ ẹ̀fẹ́ kàn yín àbí tó bá ṣe pé nǹkan tẹ́ nífẹ̀ẹ́ sí òun la fi kàn yín adọ̀rọ̀ lù yín ṣé ẹ̀ nà ń náà pa ẹ̀ nánakúnà àbí ẹ̀ múrí ọlọ́mọba subhanahu wa ta'ala ẹ̀ na ní ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó fẹ́ kẹfì náà wa nabluukum bisharri wal khayri fitnatan wa ilayna من الخوف والجوع ọlọ́run ní jẹjẹrin pẹ̀lú ìdíngbà ní bákanáà àádáyíwò pẹ̀lú ìbẹ̀rù nígbà ní ìfòyà yóò máa bá nígbà ní ebi yóò máa pa nígbà ní wọnọ́pẹ̀lú amúwárí dẹ̀dẹ̀ ní kádáyíwò pẹ̀lú pé kí ìdínkùkù bá dúkìá yìí ẹlẹ́ invest lórí bísínẹ́sì kan kò ṣe rí pé kẹ́ lùzì wọ́n bẹ́ẹ̀ nàkùsàmìlà àwọn àwọn pọ́pátì tẹ́yìn àwọn ọlọ́wọ́ bá lè dán yín wò pẹ̀lú pé kí ìdíkù bá nàkùsàmìlà àwọn ونفس من الأموال والأنفس بكنا إيا كفوي ومال كفوي أتبابيلو والأنفس والثمرات بكنا أن تجنتي ó ń dákó nínú yí tó jẹ́ àgbẹ̀ àwọn kókó rẹ̀ àwọn àjálúlébá ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní ìró dùnú as-sabirun àwọn tí wọ́n máa ṣe sùúrù àwọn tó ṣe pé tí àdáwò kan bá kàn wọ́n قالوا إنا لله وإنا إليه راجعون ولداجداج الله نالو نوا اولو دوا سوري لاي اولو ني كما بلو لاي àwọn nǹkan tí ó gbà lọ́wọ́ wa náà ní tó fi kàn wá òun náà ni ó ní gbogbo ẹ̀ wa inna ilayhi raji'un ọ̀dọ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala wa ni àwọn tó máa ń sọrú léyìí tó ń sọrú eléyìí ulaika alayhim salawatun min rabbihim wa rahma wa ulaika humul muhtadun àwọn tí a salatu ma bala to do lu àwọn ike yóò máa jẹ́ títí wọn la to do lu wa ulaika humul muhtadun àwọn tan jẹ́ ni mananu àwọn tí wọ́n mọ táwọn wá ṣe láyé àwọn tí wọ́n ń tọ̀ ọ́ bó ṣe fi wọ́n tọ̀ kí la fẹ́ ló ń gbé eléyìí ó pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ń sọ ìtàn Ayyub anábì rẹ̀ ó ń sọ wa ta'ala ó bẹ́ẹ̀ni ọlọ́mọba subhanahu wa ta'ala ogun lọ́lá ogun lọ́rọ̀ ogun lọ́mọ ọlọ́run wa dán wò pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ní kò ṣàárẹ̀ àárẹ̀ yẹn ní agbára àwọn afẹ́ẹ̀sì wọ́n ní ó fẹ́ tó nǹkan bí 18 years tó fi ṣàárẹ̀ yìí àwọn èèyàn tí wọ́n jẹ lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sáfún àwọn èèyàn tó súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ tó fún wọn jìnà tí ńgbà tí wọ́n rígbà lọ́wọ́ ẹ̀ mọ́ ìgbà tí ọlọ́mọba subhanahu wa ta'ala fi àdánwò ààrẹ yìí kan ẹni tó wá dúró tì í òun náà ni ìyàwó rẹ̀ ìyàwó ẹ̀ dúró tì í ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà èyí tó ti lọ ti lọ tí ọlọ́mọba ti gba ẹ̀mí wọn látara àdánwò tí ọlọ́mọba fi kàn ọ̀rọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí náà ó parẹ́ so dẹni tí àwọn èèyàn tí wọ́n avoid bẹ́ẹ̀ ni ànábì ọlọ́run ọba ni ànábì ọlọ́run ọba ni so tó túmọ̀ sí pé èèyàn lè jẹ́ ní eré èyí ò túmọ̀ sí pé kó mọ́ kàtí kejì in fact ẹni tó jẹ́ ni tó jẹ́ ni ọlọ́run ọba òun ni àdánwò rẹ̀ asábà máa pọ̀ jù ṣùgbọ́n yóò ní ara àti gbé sí ju ẹni tó ṣe fún òfin ṣe ẹni ọlọ́wọ́n ọba lọ ẹni tí ó ń ṣe ẹni ọlọ́wọ́n ọba òun tí nǹkan díẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò tètè máa ìbànújẹ́ hàn yóò tètè bára jẹ́ ìdàmú yẹn ó tètè mú dárú unlike ẹni tó ṣe yí ó tún súnmọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní aṣẹ́dùn náà ti bàlá al'ambiya àwọn tádà wọn máa pọ̀ jù àwọn làwọn ànábì ọlọ́wọ́ bá sọ́mọ̀ al'amsalu fal'amsalu lẹ́yìn náà àwọn tí ipò wọn tún tẹ̀lé ipò àwọn ànábì ọlọ́wọ́ bá àwọn tí ipò wọn tún tẹ̀lé àwọn yẹn so bí èèyàn bá ṣe súnmọ́ lọ́wọ́ ọba sí náà ni àdánwò táwọn èèyàn ó yìí tí ó kàn ni ó ṣe tóbi sí si ṣùgbọ́n bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá subhanahu wa ta'ala ló ṣe fún ní imani láti lè withstand àdáwò yẹn so gẹ́gẹ́ bí tí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam bó ṣe sọ ọlọ́run wá sọ fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ipe wadhkur abdana ayyub ọlọ́run ní rántí sọ̀tàn ẹrú ayyub sọ fún àwọn tàbí rẹ̀ fún àwọn mùsùlùmí ìdínáàdá rabbahu wípé kí ni ó kéèké olúwa rẹ̀ anni masaniya ṣaitanu rínú ipé ṣaitanu ó fi ìnira ó fi kàní wàhálà àtìyà wọ́n ní ìnira yìí tó ní í pẹ̀lú ìbànújẹ́ ọkàn bákan azab tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú àlàáfíà ara ó fi nǹkan yìí ti sí ọ̀dọ̀ ṣọ̀ìpán tó ń bó jẹ́ pé kíni nǹkan kò lè ṣẹlẹ̀ lẹ́yìn Allahu subhanahu wa ta'ala ṣùgbọ́n ní ẹ̀kọ́ ẹ̀sìn tí ọlọ́mọ bá fi kọ́ wa tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa tó fi kọ́ wa òun ni pé wa sharru laysa ilayka wọ̀ṣọ́rú lẹ́yìn sàfihàn in tí ó bá dá ààfin ti sọ́dọ̀ ọlọ́run ọba tó ń gbó jẹ́ pé kí ni ẹ̀dọ̀ ọlọ́run ọba náà ni ṣùgbọ́n ta ájúbà ní Allah láti lè lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba àáṣìkí ni ààfin tó bá dá ti sọ́dọ̀ ọlọ́run in tí ó bá dá ààfin ti sọ́dọ̀ ṣàítán ààfin gbà tí àwọn àlùjànnú tí wọ́n gbọ́ wá sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wa inna lanadiri asharru urida biman fil ardi am arada bihim rabbuhum rashada àmà ṣé aburú ni wọ́n gbà lérò àti tí ó da òfò àjálù orí òun ni tágbà lérò pẹ̀lú àwọn tán ń bẹ lórí ilẹ̀ am ara dàbí ìmọ̀rọ̀bù mọ̀rọ̀ ṣàdá àbí olúwa wọn ìmànà òun ni tó gbà lérò fún wọn ìgbà tó ní ṣe pẹ̀lú ìmànà wọ́n fi ti sọ́dọ̀ ọlọ́run ọba ìgbà tó ní ṣe pẹ̀lú nǹkan tí ó dá wọ́n ní orí ìdàbí manfield art wọ́n sọ wípé àmà وإنا لا ندري أشر أراد الله بمن في الأرض ونصبه وني أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا so a máa ń fi dáadáa ti sọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ nǹkan tí ó da nǹkan aburú àáfi ti sọ́dọ̀ ara wa àbí ká sì ti sí ọ̀dọ̀ ṣàìfọ́n eléyìí ta àdúgbò Allah láti lè lu ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba tó ń bó ti jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala náà ló dá gbogbo nǹkan ṣùgbọ́n tí ọlọ́mọba dá èyí tó dàbí aburú níbi tí ọlọ́mọba dá ó ní àǹfààní títí ẹ̀ náà so ló fi jẹ́ wípé dáadáa náà ló ń bẹ níbi nǹkan tí àwọn òkú ní aburú lápòjúwé ẹni tó ṣàárẹ̀ àárí pé nǹkan táà nífẹ̀ẹ́ nìkan ṣàárẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn ni ó ní dáadáa nínú ẹni tó ṣàárẹ̀ yóò lè ké pé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò lè ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó ṣàárẹ̀ yóò lè mọ pàtàkì àlàáfíà àlàáfíà tọ́lọ̀ ń fún wa tá a fi ń lọ tá ń bọ̀ àní dúpẹ́ rẹ̀ káàbà rí kí ni káàbà máa ṣàárẹ̀ àti kárẹ́ni tó ṣàárẹ̀ nígbà tá lára ẹ̀kọ́ tí anábíwa muhammad sallallahu alayhi wa sallam ti fi kọ́ wa tàbára ni tó ṣàárẹ̀ tán hawa ní kí alhamdulillah alladhi àfáàní nígbà tàlákà bí ọfọ̀dọ́lẹ̀ ala kathiri min khalqi tọ́bìlá dúpẹ́ fún ọlọ́wọ́n bá tó ṣe pé ó fún èmi lálàáfíà ó kó mi yọ níbi nǹkan tó fi ṣàdánwò fún ọ ó dẹ̀ gbé ọlá fún mi lórí àwọn tó pọ̀ nú àwọn ẹrú rẹ̀ ẹ ma lọ lójú títí gbá mí ẹ̀ẹ́rẹ́ lómi nǹkan tó ti bá aládánwò bóyá ẹsẹ̀ ló ti gé ni bóyá ojú ló ti fọ́ ni bóyá kìnnìkan ló ti ṣe ni bóyá gbogbo ara rẹ̀ oríṣiríṣi àwọn àrùn ló ń bẹ́ńbẹ́ ẹlòmí cancer of kìnnìkan kankan mọ́ra wọn téèyàn ó ma rí gbàtẹ́ bá lẹ́yìn rí kọjá lójú títí kò sí nǹkan ó ṣojú pé kó dúpẹ́ fún so àwọn ààrẹ wọn yìí àbáwọn nǹkan yìí tí ó dùn mọ́ wọn nú ẹlòmí jíjẹ múmú ó nira fún tó bá jẹ láàárọ̀ báyìí ó lè tún jọ kejì kó tó tún rí jẹ bẹ́ẹ̀ lẹ́lòmí ń jẹ tó bá jẹ oúnjẹ mẹ́wàá lójúmọ́ kan ọlọ́run ọba ṣe ń rọrùn fún so yóò lè máa fi dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà yóò lè máa fi ṣàánú àwọn tó ṣe wípé ọlọ́run ọba gbọ́lá fóun lórí wọn kò ní jẹ́ pé oore tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò fi máa yàyọ̀ ọ̀pọ̀rá yóò fi máa yàyọ̀ ọ̀pọ̀rá yóò léwo pé in tó ń jẹ tó ṣẹ́kù yìí àwọn èèyàn tí wọ́n ní àwọn tó ṣe pé ìnira mú yìí àwọn tó ṣe pààrẹ ń ṣe wọ́n yìí tẹ́nìdì ìtọ́jú kí n múnú tó ṣẹ́kù lọ́wọ́ a máa fi àwọn nǹkan táà nífẹ̀ẹ́ sí yóò máa fi kàn wá orílẹ̀ ẹ̀bẹ̀ so lọ́dọ̀ ti ti wá làwá ti rí lágbúrú ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn nǹkan wọ̀nyẹn ní àǹfààní títí ẹ̀ torí ẹ̀ à ń fi aburú ti sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ́ ẹ mọ́ ikú tàǹkú tá àbá kí ń kò ṣe pé bàbá bàbá bàbá bàbá ilẹ̀ kan wá ṣe ń bẹ lórí ilẹ̀ káwo bí ó ṣe rí yóò ti gbóyànmọ́ ìyẹ̀mọ́ débi pé yóò mọ̀ rí wa lára gan látara pé gbogbo in tó jẹ́ mùdùmúdù ara rẹ̀ gbogbo ó ti lọ tán gbogbo iṣan ara rẹ̀ yóò ti di nǹkan tó ṣe wípé yóò lẹ yóò mọ̀ rí wa lára ààrẹ lóbi tí wọ́n sọ pé ẹ̀rù bàbá yìí nǹkan bí one hundred and thirty years ni one hundred and twenty years ni ẹwà rẹ lómi bẹ́ẹ̀ ṣe ń rí lórí ibi tó ló ń sùn sí gan yóò máa rí yín lára látara bó ṣe rí so ikú gan táwọn kú ọlọ́run fi ń bo àṣírí wa ní àǹfààní bẹ́ẹ̀ ṣe wọ́n táwa ní káwọ ọmọ ènìyàn àwọn so torí náà àṣọ́rú àṣọ́rú lè sa ilẹ̀ ìjì in tí wọ́n ọlọ́run ọlọ́wọ́ ń ṣètò ní kó máa lọ kó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ó láǹfààní tó ń bó ti jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ara ò fẹ́ ni so ọlọ́mọba subhanahu wa ta'ala ó dá ànábì Ayyub alayhi salatu wassalam ó dá wò ó ṣàárẹ̀ fún nǹkan bí etí yẹ gbogbo tó ní àwọn dúkìá àwọn nǹkan wọ̀nyí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní kó parun àwọn èèyàn jìnà sí àwọn tó ń jẹ lábẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ọmọ èèyàn ẹni tó bá ń rí gbà lọ́wọ́ rẹ̀ òun ni ó appreciate ẹ̀wọ̀n lórí ẹlẹ́ ní ẹni tó yẹ kó máa súnmọ́ tó bá ti ní pé kiri kò ní gbà lọ́wọ́ ẹ̀wọ̀n yóò máa jìnà sí ẹni yóò máa jìnà sí sọ àwọn èèyàn ipe kó sọ ìtàn ànábì ayúbù kó sọ fún àwọn sàábé kó sọ fún àwọn mùsùlùmí kó rántí rẹ̀ kó náà ronú pa rẹ̀ tàbí tí nǹkan kan bá kàn wọ́n gan fún rẹ̀ ládàáwò mọ̀ pé a ti fi àdánwò kan àwọn kan síwájú rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n kúrò abdana ayúbù إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب أوكي لولواري هني لولواري شيطان أفي الميراتية أفي مومي صلى الله سبحانه وتعالى وجبيره الله سبحانه وتعالى جبيره آه سورة الأنبياء الله وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم بارك بكنا النبي أيوب عليه الصلاة والسلام إذ نادى ربه إنبا تي أوكيكي أولواري أني مسني الضر إبيري اللهم بأرني وأنت أرحم الراحمين إرجعني ọba tí fi kẹ́ni jù ìwọlẹ́ni tó fi kẹ́ni jù nínú gbogbo kẹ́nikẹ́ni ìwọlá láàánú jù nínú gbogbo àwọn tí máa ṣàánú yàn fastajabna lahu ọlọ́wọ́ba ní àwọn ọlọ́wọ́ba àwọn fakashafna ma bihi min durrin àwọn ọlọ́wọ́ba aṣèkéni àgbé ìnira tó ń bẹ pẹ̀lú ẹ̀ àgbé e kúrò fún fàtẹ́yìnáwó àhàdáwó wàmìtìláwó àwọn ọlọ́wọ́ ọba afún ní àwọn ẹbí míì tó jẹ́ ẹbí tuntun àwọn ọmọ tuntun ọlọ́wọ́ ọba ní àjogún wọn fún wàmìtìláwó máàwó àwọn ọmọ ẹ̀ tún pọ̀ ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ àwọn afún ní wọ́n ní ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó yẹ àwọn ọmọ tó ti kú padà fún àwọn míì ní kò sí ẹ̀rí fún yẹn àwọn èyí tó ṣẹ́kù mú àwọn ọmọ yẹn tó ṣe wípé àwọn ò tí ìkú lọ́lọ́wọ́ bá ń sọ àwọn míì sọ wípé ìyàwó rẹ̀ padà bí àwọn ọmọ míì tó ṣe wípé wọ́n tún pọ̀ ju àwọn ọmọ tó ti ń bẹ́ńlẹ̀ lọ ọlá tó ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá fún tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá fún ní kíní ní tó tún ju yóò lọ débi pé kíní ó padà sí ipò rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní wa ataynahu ahlahu afún ní àwọn ẹbí rẹ̀ that is àwọn ọmọ rẹ̀ wọ́n fi islam máa irun wọn náà tún atúnfún onírun wọn ní ìkùn rahmatan min indina kó máa jẹ́ ìkẹ́ láti ọ̀dọ̀ wa wà zíkọrọ lílà áàmìlì bákan náà kó máa jẹ́ ìrántí fún àwọn olùsìn lọ́wọ́ wa nípa wípé èèyàn máa ṣe sùúrù pẹ̀lú ìtì ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó bá gbé bani ní àdáwò ìta nífẹ̀ẹ́ nínú tọ́lọ́gbà fi kàn wá ládánwò láti lè fi tí kúrò a nílò ọ̀nà ẹ̀ṣẹ̀ láti fi ṣe ilé ọ̀nà tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó yọdún sí òun ni táà lò láti lè fi ilé ti pẹ̀lú tọ́lọ́mọba subhanahu wa ta'ala tó bá gbé ipe anni masaniya shaitan bin usrin wa aba ipe shaitan ó fi ìnira kan ní a kò sọ pé ìrẹ ọlọ́wọ́ bá fi ìnira kan ní ó ní shaitan ó fi ìnira kan ní gẹ́gẹ́ bí ta sọ wípé ìta nífẹ̀ẹ́ sí tó wa a ní sọ wípé kí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń ṣe aburú fún wa a rí ní pé kí ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní hikma tó fi ṣe nǹkan yẹn bó ti ẹ̀jẹ̀ pé nǹkan ẹ̀ gẹ́gẹ́ bí ìjọba ènìyàn àwọn ònífẹ́ so ló jẹ́ pé ọ̀nà tá a máa fi ń reléètì pẹ̀lú àdánwò tó bá kan wá àwọn àfáà ní ọ̀nà mẹ́rin àkọ́kọ́ ọ̀nà tí ó da nínú àwọn ọ̀nà mẹ́rin òun ni ọ̀nà àkọ́kọ́ òun ni kí àwọn afẹ́ fi ń pè ní àtàṣẹ́kì òun ni kéèyàn máa kọ̀ǹpléènì kó máa bléèmù ọlọ́run kó máa bú ọlọ́run ọba kó máa sọ̀sọ̀kúsọ̀ ń ọlọ́run ọba kó tí ẹ lówó ṣe ti mọ́ nítorí pé àdáwó àdáwó kàtí kejì kan nasalula alafiyata wa salama abẹ́nà ọba subhanahu wa ta'ala kó mọ́ fi eléyìí kan wá a eléyìí in tó burú pátápátá òun náà ni tí a mọ̀ sí àtọ́bù kéèyàn ṣe sùúrù tí àdáwò bá kẹ́yìn àwọ̀ náà ti gbé àdánwò yẹn kúrò ṣùgbọ́n àní sọ̀sọ̀kúsọ àní ṣe in tí ó bàtọ̀ ọlọ́mọ ọba mú nígbàtí àdánwò ìbá kan wà ẹni báyìí là sọ pé o ń ṣe sùúrù tí ó wọn náà ti gbé àdánwò yẹn kúrò bóyá ara ní ni ìtọ́jú wo ìwòsàn wo lòun fún tó yóò gbogbo bóyá bíznẹ́sì ló lọlẹ̀ ní nǹkan kama bó lòun ṣe fẹ́ jí bíznẹ́sì ń padà bí ó ṣe gbìyànjú lórí ẹ̀ ṣùgbọ́n kò ní lo ọ̀nà tí ọlọ́run ọbọ̀ fẹ́ kò ní lo nǹkan tí ọlọ́run ọbọ̀ approve sùúrù yìí láàṣọ kékeré kéèyàn ṣe ìkẹta òun ni àrídọ̀ kéèyàn yọnu sí tó káyàn kéèyàn yọnu sí tó ṣẹlẹ̀ sí yàn pé ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ mo yọnu sí náà eléyìí ṣe ọ̀ràn ayẹ ní àbí kò ṣe ọ̀ràn ayẹ àwọn afáàmì ní ọ̀ràn ayẹ àwọn mí ní kò ṣe ọ̀ràn ìtó jọ ọ̀ràn ayẹ ní kí apọ́bùrú kí náà ṣe sùúrù ìkẹrin ọ̀hún náà ni aṣukuru kéèyàn tún máa dúpẹ́ fún ọlọ́mọba lórí àdánwò tó kàn ó ní wípé ó ń wo ayé ó ń wo àwùjọ tó wà ó ní kó ń ṣe bẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì náà ká ní ń bẹ ní kọ̀ǹdíṣọ́ àwọn tó ń bẹ́tà jùlọ kọ́ so ló fi jẹ́ pé yóò mọ̀ dúpẹ́ fún ọlọ́mọba subhanahu wa so eléyìí àwọn ẹni ọlọ́mọba wọn a máa ṣe tí àdánwò bá kàn wọ́n wọn kì ń wo bádánwò yẹn ṣe tó so èyí tí wọ́n máa sábà wò òun nípa àwọn ṣe bẹ́tà àwọn kan àwọn sì bẹ́ta àwọn kan so eléyìí òun ló kìí ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n tó jẹ́ ọ̀ràn yẹn ní asọ́bùrù kí yẹn lè ṣe kíni ó lè ṣe sùúrù lórí nǹkan tọ́lọ́run fi kàn án ládánwò kó má sọ̀sọ̀ kú sọ kó má ṣe ṣe kú ṣe kó má wu ìwàkíwà lórí tí ọlọ́mọba subhanahu wa ta'ala fi kàn án ní àdánwò so anabi ayyuba alayhi salatu wa salam ọlọ́mọba ní kí anabi sallallahu alayhi wa sallam ó sọ ìtàn rẹ̀ fún àwọn sàhábà fún àwọn mùsùlùmí sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah àwọn náà wọ́n kọ́mẹ́ntì lórí àyà tí a kà yìí wọ́n ní ayé wọ́pù fi hádà kìtàbí lè zikir wọ́n ní ìrìn ànábì rántí nínú tíra tó jẹ́ onírántí tíra tó mú ìrántí wá ní alkùránù karim abdana ayyuba ẹrú wa tó ṣe di bí ahsan ìdíkir ní ìrántí tó fi dá jùlọ bákaná wá sí àríyí bí ahsan ìsaná wá yìí tó dáadáa ń pa rẹ̀ lọ́nà tó fi dá jùlọ torí kékí ẹ̀yìn dáadáa ni ẹni rí ni ẹrú tó ní ìfaradà ni tó ní sùúrù ni na akọ́ ọmọ hù ọlọ́run níná ti ọ̀rọ̀ rẹ̀ ìgbàtí ìnira mú tara ní fasabara ala durri ó ṣe sùúrù lórí ìnira tó mú falan yashtaki li ghayri rabbi kò sá lọ sọ́dọ̀ ẹlòmí yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó jẹ́ olúwa rẹ̀ wala laja illa ilayhi ọ̀dọ̀ ẹ̀ náà ló padà sí ó wá kéèkì olúwa rẹ̀ dáàíyà lẹ́ni tó ń ṣàdúwà wa ilé yìí láìlà rẹ̀ ṣáàkíyà ọ̀dọ̀ ẹ̀ náà ló wá ń kí lọ òun náà ló ń ké pé òun ló ń kọ̀m̀plẹ́n lọ sọ́dọ̀ rẹ̀ faqala rabbi ó fi ìnira tàn ó fi àkànmí àìbí amúrin ṣàìtàn ó ṣe kí ni ó fi kànmí nǹkankan tó ṣe yípe kí ni mùṣákì tí máa múyàn ṣe wàhálà tí máa kó ìdàmú báyàn mut'ibin mu'addilin wa kana sullitu ala wọ́n ní ààrẹ mú lára bí kéèyàn ní àwọn ọgbẹ́ lára nasalla al'afiyata wa salama bákan náà fanafaka fi shaitan ó wọ́n fẹ́ kí ní sí ọgbẹ́ yìí ọgbẹ́ yẹn ń ṣe kíní ó ń burú sí ó ń burú sí ebi pé kíní gbogbo ara rẹ̀ òun ló wá kún fún egbò hátà tàkọ̀rọ̀ha débi pé kíní ọgbẹ́ wá kún gbogbo ara rẹ̀ sọ́nà tàkọ̀ yìí àhàbà àdàbà ọyún wọn jáde níbi àwọn egbò tó bẹ lára rẹ̀ kọ́ṣẹ́gbẹ̀bí àn ọ̀rọ̀ nìkan nira fún gán wàkàbálìkà hálàkà àlúhuwa máa lò bákanáà àwọn ọmọkú dúkìá parun so eléyìí tàbá wo àhárí pé àdánwò láńlá ni tó bá ẹnìkan òun náà ni anábi ayyub aláìsọ́láṣọ́ sọ́lá ọlọ́run wá sọ fún anábi rẹ̀ sọ ìtàn rẹ̀ fún àwọn èèyàn lẹ́yìn gbà tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala torí situation tó bá yìí fún about 13 years gẹ́gọ́ àwọn afọ́ àṣìṣọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó wá ké pé ọlọ́wọ́ bá ń gbà tí ó rí pé ìnira ẹ̀ pọ̀ gbogbo ara ló ìyàwó nìkan ló dúró ti gbogbo àwọn mọ̀lẹ́bí tá ń bẹ pẹ̀lú ẹ̀ kálukú ti sá lọ àwọn tán rí jẹ láàrin ìgbà tí ó ti sí mọ́ wọ́n ti pàátì so ọlọ́mọba subhanahu wa ta'ala wá gbàdúwà rẹ̀ pẹ̀lú kó sọ pé orúkọ bèrè jìnìk tí a ní láti ṣe kí ni láti dìde ẹni tí ó ti lè dìde tí ó lè dìde fọ́ yẹ́ látara ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi ó dìde ó fi ẹsẹ̀ yẹn gbálẹ̀ omi ṣe jáde omi tó wá ṣe jáde ọlọ́ọ̀bá ní ààrẹ mọ̀kítàṣà lónìí bá eléyìí ó fi wé ọ̀ṣàráàbùn òòmù ń bẹ́ so anábi ayyúbà àlẹ́sọ̀rọ̀ àtọ̀sọ̀rọ̀ ó ṣe kí ni ó mú ó dẹ̀ fi wé sheik abdulrahman bin nasir sa'ali alayhi rahmatullah wani fakira lawon kundurin jirka a idrimin arzobiha idrimin arzobiha fi ẹsẹ̀ nálẹ̀ liyan bọ̀ alaka min a àìrùn tẹ́kẹ́sùn min a tó bá fi nálẹ̀ omi ó ṣẹyọ láti lẹ̀ omi yẹn tẹ́kẹ́sùn min a ló ṣe kíni ló fi wẹ̀ wàtẹ́ṣraf tí owó dẹ̀ ṣe kíni tí owó mú nínú rẹ̀ fọ̀yẹ́ gbàbọ̀ alkadoro tó bá ti ṣe yẹ ìnira tó ń bẹ ìnira tó ń bẹ pẹ̀lú rẹ̀ yóò lọ wọ́n lára àwọn sùtá tó ń bẹ pẹ̀lú rẹ̀ yóò lọ fàfà àlàbáríkà ó wá ṣe nǹkan rẹ̀ fàdá àbàálù dúró pàṣẹfà Allahu ta'ala lọ lórí kàtí ó fi kàn wọ́n hàbùnà láhù àhìláhù ọlọ́ni àwọn bùn padà ahlahu àwọn ọmọ rẹ̀ wọ́n bí islam ma'ahum a tún fún nírú wọn kò ń ṣe páwọn ọmọ yẹn àbí dèdè wọn dèdè nọ́mbà wọn ládápadà fún wọ́n islam ma'ahum a tún nírú wọn so bákanáà ọlọ́mọba ní rahmatan minna kílé ìkó jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ àwọn ọlọ́mọba wà ní kọ̀rọ̀ ní olè àgbà kó dẹ̀ máa jẹ́ ìrántí fún àwọn onílàákàyè kó máa jẹ́ ìrántí fún àwọn onílàákàyè lọ́nà òun ni wípé gbogbo ń ta bá ní ọlọ́mọba náà ló ní ọlọ́mọba ó ṣe kí yóò lè dán wá wò wa àárí pé àdánwò kan sí kejì àdánwò kàtí kejì pe pé a máa gbélé ayé yìí àmì ilé àdánwò eléyìí kò pọ́síbù kò pọ́síbù lópin ìgbà tá a bá ń bẹ lórí ilé ayé a máa rí àdánwò kan sí kejì sókè náà wá wo wípé ṣe máa jẹ́ pé mi bóò ní tiẹ̀ ṣe jẹ́ àwọn tán ju ẹ lọ níbi ìjọsìn wọ́n rádánwò àwọn tán jẹ́ ní ọlọ́wọ́ bá jù wọ́n rádánwò so tí àdánwò kan bá kàn án mọ́ wo wípé kí ó ṣe máa jẹ́ mi mọ́ wo wípé kò ń ṣe wíwá báyìí lé ẹ̀ka àdánwò máa kàn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó dáwà ó ti ṣàlàyé léyìí fún wa ó kàn pa gan ni ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صلى الله عليه وسلم ṣùgbọ́n àdánwò máa jùra wọn lọ àdánwò máa jùra wọn lọ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó mọ́ gbé nǹkan tí yóò jẹ́ nǹkan tí ó lè wà kúrò ní ẹ̀sìn kó mọ́ gbé bá wà ní àdánwò ṣùgbọ́n bá àmà bẹ lórí ilé ayé ààdí ní ń báyìí kò pọ́síbù ṣe rẹ̀ kún ṣe pé ó gbọ́n ju àwọn tí wọ́n ní lọ ẹlòmí jíjí tí ó jí sáyé ní ó jí sínú owó ní ẹlòmí rẹ̀ ń bẹ gbogbo téèyàn kà níwèé ló ka gbogbo kò ló gbogbo téèyàn gbà ní òye ìpókó strọ́gù orí gbogbo ẹ̀ náà pẹ̀lú gbogbo eléyìí ó sì ṣiṣẹ́ lábẹ́ ẹni tó ṣe wípé kò ní secondary school certificate yìí so kò ń ṣe wípé ẹni tí ò ní secondary school certificate ti owó tó ń lúwẹ̀ nú owó wọ́n ṣe gbógbọ́n ju àwọn yẹn lọ ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ṣe kí ni ó fi torí kójọ ní ọ̀rọ̀ yẹn ó fi ṣàdánwò fún náà ni ṣe yóò dúpẹ́ àbí yóò yà láìmúre ṣe yóò na bó ṣe yẹ kó ná àbí yóò máa ná ná pa bẹ́ẹ̀ lẹni tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní kí jíjẹ múmú kó nira fún pẹ̀lú gbogbo ọgbọ́n rẹ̀ àti gbogbo àwọn nǹkan tó lóun ní ní àwọn ọpọlọ jíjẹ múmú sì nira fún ọlọ́run bá fi ṣàdánwò fún náà ni ṣóun náà máa dúpẹ́ fún ọlọ́run ọba kó ń du àwọn kan lọ àbí yóò wó pé ọlọ́run ṣe sọ̀rọ̀ tòun báyìí ìrìn ọlọ́run ọba ṣàbùsí fún mi ni ṣe tí ó sọ nìyẹn sòdíkàrà lè ulil àlbà ìrántí ni fún tó ṣe wípé nǹkan dùn fún ọ bẹ́ẹ̀ rántí ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ni ó lè gbà á padà bó ṣe gbà á lọ́wọ́ Ayub kó tó tún wá dá padà fún so ẹlòmíì ọlọ́run ọba lè má dá padà fún bó ṣe dá padà fún Ayub alayhi salatu wassalam torí náà tọ́lọ́run bá kẹwa kaná síbi tí ọlọ́run subhanahu wa ta'ala tó fẹ́ àpíìtì kò ní jẹ́ ìbálẹ́jọ́ abúrú fún wa tó bá rí jọ́ gbé ilẹ̀ àlùkìyàmọ́ kájẹ̀ sọ pé kásọ pé kí ni ààrí bá ṣe rí mọ́ tẹ́lẹ̀ ọkàn yìí ó sì máa balẹ̀ lọ sí mi wípé ìgbà tí mo ní mo náà síbi tí ẹ̀kì náà sí ọ̀nà ìkẹ́ni ṣe pé ńgbà tó ní ni àwọn ìgbádùn tí ó wúlò iná àpà òun ló kàn náà sí tọ́lọ́n bá fi ṣàdánwò fún tó bá gba nǹkan ẹ̀yẹn lọ́wọ́ rẹ̀ yóò máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún bákan náà nǹkan yìí ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún tó bá lọ́jọ́ ní ní alkiyama tọ́lọ máa ń bẹ́ ìlọ rẹ̀ pé rẹ̀ rú mi ní tí mo ṣe fún ẹ ní orí bóòlò ṣe na bóòlò náà sí so ló fi jẹ́ wípé wà tí kọ́rọ̀ lè kúrì alba tó ṣẹlẹ̀ sí anabi lára nǹkan wọ̀nyí ìpìkì ni òsẹni tọ́nà ọgbó lè gbé àdánwò kan so kò sí bó ṣe lè tó wọ́n ṣe kí ni má fi ọkàn balẹ̀ wípé àwa ti kọjá àdánwò ọlọ́run ọba ọlọ́run ọba lè gbé àdánwò wá ní anytime ọlọ́run ọba subhanahu wa ta'ala wá sọ nǹkan tí wọ́n ṣe fún sheikh abdulrahman bin nasir sa'ad alayhi rahmatullah kọ́mẹ́ntì lórí yẹn náà lórí ayata kayi

tí a ṣe fún ẹrù Ayyub haiku sọ́bàrọ̀ afọ́wà ní oṣe sùúrù fàtẹ̀gbẹ̀rún ní rahmatina ọlọ́ni àwá fún nínú kẹwa sàwábàn ájílá ẹ̀sán tó jẹ́ tayé bí wà ájílá àti yí tó jẹ́ títí alkiyama wà zíkra lè ulil albab aiwa àwọn tí wọ́n nílà àkáì kí wọ́n lè fi condition ayub kí wọ́n lè fi ṣe kí ní ká lè fi ronú kán ronú sí fàyàtọ́bìrù kí wọ́n ṣe kí ní kán mú òye bẹ́ẹ̀ fàyàlamu annaman sọ́bárọ̀ alàdùr kama fẹ́ni tí ó bá ṣe sùúrù lórí ìnira tó bá kàn fàyìnàlá ta'ala yusibuhu sawaban ajila wa ọlọ́wọ́ ọba yóò sàn án lẹ́sàn ẹ̀sàn ayé ń bí ẹ̀sàn dáadáa láyé wà á jùlọ àti ẹ̀sàn dáadáa tó wá lójọ́ mìíràn kí wọ́n ẹ̀sẹ̀ jí ibùdó ààhù ìdáadà ààhù ọlọ́wọ́ ọba rẹ̀ ṣe kíni yóò gbàdúrà rẹ̀ nígbà tí ó bá pè sọlọ́wọ́ ọba subhanahu wa wọ́n kó bí yadika dixon fadri bí wala tahnas ọlọ́ni àwọn pa aláṣẹ ìpè wọ́n kó bí yadika dixon na anabi ayuba alisalatu wasalam wani ní ìyàwó rẹ̀ ta ló dúró tí yẹn gẹ́gẹ́ bí àwọn afá onítẹ̀sí ṣe sọ ìyàwó ta ló dúró tí yẹn nípasẹ̀ wípé ìyàwó yìí náà fẹ́ kí àlàáfíà dípò wá bá wọ́n ní ìyàwó yìí a máa ṣiṣẹ́ ìwọ̀nba iṣẹ́ tó bá rí lára ẹ̀ náà ló fi tọ́jú ọkọ so wọ́n ní àwọn kankan wá ṣẹlẹ̀ tó ṣe pé ìyàwó yẹn ṣe kankan tó kù díẹ̀ káàtó ní orúkọ wípé òun wà láàáfíà fún ọkọ ìgbà tí ọkọ̀ wá gbọ́ tí ṣe ọkọ bínú tó ń bó jẹ́ pé ó ń bẹ lórí ìnira ó ń bẹ lórí àìsàn ọkọ bínú lórí nǹkan yẹn torí pé ó rí pé nǹkan tí ọba mu ṣùgbọ́n ìyàwó tó ṣe náà ó ṣe nítorí pé ó ń wà láàáfíà fún so ọkọ wa bínú pé tóun bá fi lè lálàáfíà ó wá búra ó jẹ́jẹ́ pé tóun bá fi lè lálàáfíà òun ó ṣe ní ẹgbá òun ó ṣe ní ẹgbá ọgọ́rùn lórí nǹkan tó lọ ṣe yẹn ẹni tí ò lálàáfíà ẹni tó ń bẹ lórí ààrẹ tí ìbẹ̀rù ọlọ́run ṣe ń bẹ lára rẹ̀ tó wo pé tíyàwó ṣe a nǹkan yóò bẹ́ sínú á ah, tí ń bá wá lálàáfíà tí mo tí ó ṣe yìí nǹkan báyìí báyìí báyìí máa ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala wọn ló wá sọ yí pé wọ̀kú bí yadika dixon fadri bihi lórí kéèsì ìyàwó rẹ̀ ìbúra tó ti búra ipé wàá ṣe ní ẹgbọ́ ọgọ́rùn èmi ọlọ́mọba yóò ń dà tí ó dàbí ẹgba bí kíyàn ní kíyàn wá bunch of ẹgba tí ó jẹ́ bí 100 so wá gbé bí fadrin bí kó wá fi nǹkan yẹn kó kó bò bẹ́ẹ̀ so yóò dàbí ẹni wípé kí ni ó ti fún un ní ọgọ́rùn lára bákan náà the time tí o búra lé lórí àbí tó jẹ́jẹ́ lé lórí pé ó ṣe ó ti tún fùfílì ẹ̀ náà àwọn ọlọ́wọ́ bó pàdọ̀ rẹ̀ lórí yẹn torí pé yàwó dáadáa <coughs> ó ní yàwó rẹ̀ bó ti ẹ̀jẹ́ wípé nǹkan tó ṣe yẹn àkọ́ ṣe kó ti ṣe nǹkan yẹn fún kọ́ ṣùgbọ́n wọ́n ní ṣaitan ó yọ sí ní yíyọ ẹni tí ó lè bá mú ìwòsàn wá fún ọkọ ṣùgbọ́n yóò ṣe nǹkan kan tó ṣe pé nǹkan yẹn ni ó tapàṣẹ ọlọ́wọ̀n ọba ó wá sọ jẹ́ tiẹ̀ fún ọkọ so ipe nǹkan báyìí bá ṣe ọkọ wọn sọ pé ṣaitan lẹ́ni tó rí ẹ̀ fún nǹkan tó lè gbé wáyìí báyìí báyìí ni màá ṣe sọlọ́run subhanahu wa ta'ala wá sọ fún pé wala tahnas That tàbí ìtò ní òfẹ́ ṣe ní ìbúra tó jẹ́jẹ́ uh, àwọn nǹkan yẹn ó ṣe tó lóòṣì ó ní ṣe nǹkan ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹ̀ ó ní bírèkì rẹ̀ ó kọ̀tínú pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí wà fi ṣe so ọlọ́mọba subhanahu wa ta'ala fún ní way out lórí bí ó ṣe relate pẹ̀lú kéèsì ìyàwó rẹ̀ tí ó búra lé lórí ọlọ́ọ̀lọ́ ní iná wàjá náà sọ́ọ́bíra ní ìmọ̀lá àbjú ináhú awà ọlọ́wọ̀n bá ní ààrí àyíyùgbù ní ah, ah, ẹ̀rú tí ó ṣe sùúrù ní ìmọ̀lá àbjú mọ́ndàlá ẹ̀rú ináhú awà قال رحمه الله تعالى وان وخذ بيدك دفا أي حزمة شماريخ وان يمو بونشي شماريخ that is àwọn kíní ọwọ́ bí igi ìdàbínú àbí kankan fọ́bírí bí i wà látàhánà fi ìkàyẹn na ara rẹ̀ wà látàhánà mẹ́ta tún ìbúra rẹ̀ nítorí olófẹ́ ṣe òóṣe wọ́n ní àwọn àfúnitẹ̀ sí wàkánà ti mọ́rọ́ bí yìí wọ̀túrú yìí kọ̀tùfáàbì bá àlàzọ̀ jáde nígbà tí ó ń ṣàárẹ̀ ìgbà tí ìnira mú ó bínú sí àwọ̀ rẹ̀ kìbárí kúmúrú nípa alámẹ̀rí kan fàhálàfà ó búra lẹ́yìn ṣàfà òwúrọ̀ tọ́lọ́mbà fún lọ́làáfíà lẹ́yẹ́bìrì bá ní ìgbà tí ọlọ́run ọba tó fún lálàáfíà wa kanat imra'atuhu salihatan muhsinatan ilayhi ìyàwó ilẹ̀ ní gbogbo ìgbà tí ara ní gbogbo ìgbà tí ó ń bẹ lórí ààrẹ ó jẹ́ ìyàwó dáadáa ìyàwó tí ṣe dáadáa fún mi rahim allah wa rahima kọlọ̀n bá wa kẹ́yàwó náà kó dẹ̀ kẹ́ anabi ayyub alayhi salatu wassalam fa aftahu أن يضربها بذكر في إمئة شمراخ ضربة واحدة فلو أن توشي توفف في لين إبرة وبرة ويقو كني بانشا ويقبا أنرد جو كوشي كني كواتنا أن يضربها بذكر في مئة شمراخ ضربة واحدة فيضر في يمينه tó bá ti ṣe yẹn ó fòfí lè tí ó bọ̀rọ̀ rẹ lórí inna wajadnahu ay ayyuba sabira ọlọ́wọ́ bá ní ayyub arílẹ́ni tó ṣe wípé ó jẹ́ òní sùúrù ay ibtalaynahu bidur al'azim àwọn ọlọ́wọ́ bá adánwò pẹ̀lú ta'ala ó ṣe sùúrù sẹni tó wo ojú ọlọ́wọ́ bá ní ìmọ̀lẹ̀ àbúdù mọ́ndàlẹ́rù الذي كمل مراتب العبودية في حال الضراء والضراء ẹni tó ṣe wípé àwọn nǹkan tó jẹ́ stéjìsì jẹ́ ẹrú ọlọ́wọ́n ọba ẹni tí ń sin lọ́wọ́n ọba ó pé àwọn stéjìsì wọ̀nyẹn nígbà tí nǹkan da tí nǹkan dùn àti nígbà tí nǹkan nira ìgbà tí nǹkan dùn ó ṣe tọ́lọ́run pẹ̀lú ẹ̀ ọlọ́run kan náà wò pẹ̀lú ààrẹ yẹn kò ṣe pé torí pé kò náwó rẹ̀ síbi nǹkan tó jẹ́ tọ́lọ́wọ́ ọba kọ́ ó ná síbi tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìgbà tọ́lọ́ tó wá fi àdánwò nira kan ó tún ṣe sùúrù kò torí ẹ̀ lọ́ṣẹ́ kìíní lọ́ṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala hatta ìmọ̀ràn tí bàbá tó yọ síyàwó tó sọ fún ó jẹ́ kíyàwó mọ̀ wípé ṣàìtọ́nù lẹni tó yọ sí ẹ̀ òun ló ní ìmọ̀ràn yẹn bó ló ṣe gbérù bẹ́ẹ̀ wá bá mi wàbọ̀rọ̀ ìwọ̀ ṣídà tí wọ́n rọ̀kọ́ nínú nira nínú lẹ́kùn ẹ̀rù ọlọ́wọ́ bá ní ó dúró déédéé iná àwọ̀ábù àìkẹfì òrùjọ́ ìlọ́lọ́ ìfìmà tàbí dìní ọdún yáwíyà ẹni tí máa ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní ẹni tí máa rántí ọlọ́wọ́ bá gán ní tí máa ṣàdúrà gán bákan ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá tí lè máa ṣèjọsìn fún ọlọ́wọ́ bá ní abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó bá wá ṣe àlékún ìkẹ́ rẹ̀ fún anabi ayyuba alayhi salatu kó bá wá ṣe àdánwò tí ó jù wá lọ tí ó gbé wa kúrò nú ẹ̀sìn tí ó sọ wá dídàkúdà abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kuma fi kan ẹni kọ̀kan wa subhanahu kala homo alhamdik asharanda ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh